àwọn ohun tó ń jáde lẹ́yìn ikú akérèdọ́lù yìí ò dáa o oríṣiríṣi ọ̀rọ̀ ló kù tó ń jáde lẹ́yìn ikú arákùnrin rotimi akérèdọ́lù ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn tá a kò mọ̀ èyí tó sì hàn jù ń bẹ̀ náà ni pé ọkùnrin náà ò gbádùn gbẹ̀yìn ayé ẹ̀ nítorí àwọn aráalé ẹ̀ pàápàá ìyàwó tó fẹ́ sílé fẹ́ kágbára ìjọba ìpínlẹ̀ Ondo wà lọ́wọ́ òun ni agbára náà sì wà lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó wù ló sì fagbára náà ṣe àwọn èèyàn kan ń béèrè ìgbà takérédolú ti kú gan-an ó yẹ kí ìjọba wádìí èyí wò lóòótọ́ bóyá ọjọ́ tó kú ni wọ́n kéde àbó ti kú tipẹ́ tí wọ́n dé mọ́lé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan síra wọn mú fura lọ́wọ́ ọjọ́ kejì táàrẹ bọ́lá tìǹbù pàṣẹ pé kí wọ́n ní kákérédolú sáìn lórí ayélujára bí ò bá lè di báírò mú tó fi dandan lé e pé kó gbéjọba sílẹ̀ fúngbà kejì ẹ̀ ọjọ́ kejì náà wọ́n láàyè ara àkẹ́tì ti le sí i tí wọ́n láwọn ń gbé lọ sí Germany tí wọ́n ní bẹ́ẹ̀ ló sì máa gbádùn kò sì pọ́sẹ̀ kan lẹ́yìn náà tí wọ́n fi túfọ̀ kó arákùnrin fáyé gbọ́ àwọn ọ̀rọ̀ náà àti gbogbo òrìn tí wọ́n rìn yìí mú fura lọ́wọ́ púpọ̀ kí ló dé tó jẹ́ ńgbà tí wọ́n ní kó gbéjọba fúngbà kejì ẹ̀ láìsàn náà déédéé lójijì ǹjẹ́ wọ́n gbà kétì padà sí Germany bí wọ́n bá gbé e lọ ńgbà wo ni wọ́n ti gbé e lọ ṣé kò lákétì kú sí ni àbí Germany lóòótọ́ ìjọba gbọ́dọ̀ wádìí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí gbogbo ọmọ nàìjíríà sì rídìí òkodoro àwọn kan lè sọ pé kí la tún ń sọ yìí pákérédolú ti kú ó ti kú kí la tún ń dòkú ẹ̀ láàmú sí méjì ni àkọ́kọ́ ni láti torúkọ akérèdọ́lù ṣe nítorí gbogbo àwọn tí wọ́n mọ arákùnrin wọn mọ̀ pé kì í ṣe nìkan táre ò ní yá tí ó lóun ò lè gbéjọba sílẹ̀ fúngbà kejì òun kì í ṣe nìkan tó wálé ayé mọ́ yàtọ̀ tó bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tó sì dẹni táráyé ò rí mọ́ làwọn tí wọ́n mọ̀ dújúdújú ti ń sọ pé kinní kan ń ṣẹlẹ̀ o gbogbo ohun tí wọ́n ń sọ ń pa èyí kì í ṣàkítì táwọn mọ̀ ni o àwọn kan wà níbì kan tí wọ́n ń forúkọ Akérédolú lu jìbìtì tí wọ́n sì fi ń ṣoríṣiríṣi aburú fáwọn ará ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n pọ̀lọpọ̀ ló ń rò pa Akérédolú fúnra ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ orúkọ rere tí ìbá ìyẹn ló ṣe jó dìgbà tíjọba yìí bá fìdí òdodo múlẹ̀ nìkan lórúkọ akérèdọ́lù tó lè padà dà lọ́nà kejì àwọn ohun tá a máa ń dàgùn lálẹ́ lórí ńlẹ̀ yìí ò dáa báwọn èèyàn kan bá ṣèbàjẹ́ tí wọ́n ṣàbùrú gidi bó ti wù káburú náà ṣàkóbá fún gbogbo olùtó tọ́lọ́run bá ti mú wọn lọ àwọn aráàlú kan wà tí wọn ò ní ká fi wọn sílẹ̀ kí wọ́n máa bá tiwọn lọ akúkú ti gbohun tí wọ́n gbé dání náà lọ́wọ́ wọn ká fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ ohun táwọn tí wọ́n máa ń sọ báyìí kì í mọ̀ tàbí tí wọ́n mọ̀ tí wọn kì í kàkún ni pé aburú mi wà tẹ́nìkan bá ṣe fún lù ìyà àtúbọ̀tán wà burúkú náà ní tán lórí gbogbo ìlú tó ṣe fún bí àádọ́ta ọdún sọ́gọ́rùn-ún ọdún báwo wá la ṣe sọ pé irú ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ jí ẹ̀ṣẹ̀ bí wọ́n bá wádìí ìyàwó akérèdọ́lù tó bá lọ́wọ́ nú fàsẹ́yìn tó bòǹdò lásìkò àyà ara akérèdọ́lù yìí ẹ má fi ti kó akérèdọ́lù wò rárá kí wọ́n sọ yẹ̀yẹ́ sẹ́wọ̀n tààrà ni àbíwá àkàwò lójú kára ọkọ ẹni má yá ká sì máa bà lórúkọ jẹ́ ká máa forúkọ ẹ̀ lu gbogbo ìlú jìbìtì ká tẹ̀ sílé ìwòsàn ká máa kọ́lé ká máa ralẹ̀ ká máa bọ́nà láti sọ gbogbo ayé di tẹni kiri ara ọkọ ò sì yá bí wọ́n bá wádìí obìnrin náà tó bá jẹ̀bi èyí ọ̀rọ̀ akérèdọ́lù kọ́ la ó kó jìyà aburú tó ṣe ni tóun bá jìyà wọ ẹ̀ yìí àwọn èèyàn mi ò ronú wò lẹ́ẹ̀mejì kí wọ́n tó ṣerú ohun tí wọ́n ṣe àbí báwo lèèyàn kan ó ṣe kó gbogbo ìpínlẹ̀ kan lọ́wọ́ sókè tí ó sì dè wọ́n lọ́wọ́ nítorí tí wọ́n fọ̀kànnù wọn ṣe gómìnà ìpínlẹ̀ wọn ẹ má jẹ́ ká ronú pẹ́ ní tìkùtìkù o ká fìdílé ẹ̀ sílẹ̀ kí wọ́n máa lọ bí ìdílé ẹ̀ bá fà ìyá rẹ̀ ṣàbòsí tí wọ́n jówó òlu nítorí ọkọ wọn tàbí bàbá wọn ń ṣe gómìnà kò sí fífọwọ́ para ẹni lórí kan bẹ̀ o ọmọ tó bá jẹ sódà ọ̀run ló ń lọ ni ẹni bá ṣe bí kó forí ara ẹ̀ gbé e oríṣiríṣiì àwọn tó ń tú jáde lẹ́yìn ikú àkìtì yìí ìtìjú gbà ló yẹ kó jẹ́ fẹ́ bí akérèdọ́lù àtàwọn tí wọ́n súnmọ́ èèyàn dáadáa ọmọ yorùbá tàtà lakérèdọ́lù àwọn èèyàn yìí ni wọ́n fẹ́ yorùkọ ẹ̀mẹ́rẹ́ ìdí ní ìtìjọba ò ṣe gbọ́dọ̀ gbà wọ́n gbọ́dọ̀ forúkọ akérèdọ́lù kó mọ́ bí aṣọ funfun ẹ wádìí ọ̀rọ̀ yìí fún wa o ó sì dájú pé inú gbogbo ìlú ni yóò dùn tẹ́ ẹ bá lè ṣe é ó ṣojú mi kò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí